إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله <clears throat> وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته ليني تسواجو حديث لك جليني أغطى <clears throat> نينو يويتو 100 جولدن حديث from the messenger of Allah عبد الملك مجاهد ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia tó gbé jáde hadith number sixty two là ń bá a bọ̀ hadithi kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín ládàrin jẹ gbogbo yín lẹni tá a sì bì nípa nǹkan tá a ní dájẹ ibi tá a wá dé ni ọ̀rọ̀ jùlọ ra'in fi ahlihi. wà mas'ulun an ọkùnrin adarànjẹ ló jẹ́ fún àwọn ará ilé rẹ̀ á bí nípa nǹkan tá ní kó dájẹ́ yìí bí tá a wá dé n bọ̀rọ̀ bọ̀ òun ní ojúṣe rẹ̀ nípa ìnáwó financial obligations àwọn nǹkan wọ̀nyí a ṣàlàyé fún wa wípé téèyàn bá ń ṣojúṣe rẹ̀ síyàwó. Si àtàwọn ọmọ nípa ìnáwó sọ́dákọ̀ ló jẹ́ èyí gangan òun sì ni alákọ̀ọ́kọ́ ní tó yẹ ká mójútó nípa ìnáwó àmọ́ àdìtì wa tí n bá gbàgbé òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó sọ fún wa yìí pé dinarun anfaqta fi sabilillah ودينار أنفقته في رقبة ودينار تصدقت به على مسكين ودينار أنفقته على أهلك أعظمها أجرا للذي أنفقته على أهلك ìtumọ̀ Ànábì ní owó dinar ànfàkítàwò tó o náà fi sabilillah sójú ọ̀nà ọlọ́run ní gbogbo àwọn tó lọ jagun sójú ọ̀nà ọlọ́run wà dinar náà ànfàkítàwò fi raqaba èyí tó ná láti fi bọ́kùn ẹrú oṣù ẹrú dọmọlábí wàdí náà rọrùn tàṣọ dàkítàbí alámísìkìn èyí tó ná tó jẹ́ ìtọrẹ àánú fáwọn aláìní wàdí náà rọrùn àǹfàkítàwò àhìlì èyí tó fáwọn aráalé rẹ nínú owó ànábì ní gbọ́ áádọ́mù ha tóbi jù níbẹ̀ ajírọ́ ńlẹ́sàn áádọ́mù ha pọ̀ jù níbẹ̀ ajírọ́ lẹ́sàn tẹ́sàn ẹ̀ púpọ̀ jù tẹ́sàn ẹ̀ tóbi jù ó lè tó ṣe pé alẹ́dì tó ṣe pé anfaqtahu ala ahlik tó ná lórí ẹbí ẹ̀ àwọn èèyàn rẹ̀ Allahu akbar ọlọ́run kò ṣàánú wa. eléyìí náà tún ti sọ àwọn míì dáhùn ohun àṣìgbọ́ bàbá anábì eléyìí tó ná lórí ẹbí wa ló dáa jù ó náà ló lóore jù òun ò ní ná òun ò ní ṣe sọ́dá kọ̀ fáwọn ará àtàwọn ọmọ náà lórí ẹbí òun tó bá ṣẹ́kù àwọn òtúnjọ́ mọ́ náà ìdí nìyí ni ọkùnrin míì kò ní mójútó needs àwọn ọmọ want ni ó mọ mójútó àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ṣe òpin yà you know they, they made a difference or differentiate between needs and wants okay nǹkan tá a bùkátà sí òun ni need nǹkan tá a fẹ́ òun ni want ọ̀pọ̀lọpọ̀ àwa òbí ló jẹ́ pé ntọ́mọ wa fẹ́ là ń fún un kì í ṣe tó ní bùkátà sí òun nìkan tá à ń fi lé lọ́wọ́ fún àpẹẹrẹ ọmọ tó wà nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tàmọ̀ sí primary school pẹ̀lú tí ń lọ lóde lónìí yóò wù kóun náà ó máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká tàmọ̀ sí mobile phone irú ọmọ yìí tá a bá lọ fún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká èyí tó jẹ́ android tàbí iphone bọ́lọ́run bá ṣe bọ̀n wá sí tọ́mọ yìí ti lọ kó sínú ẹ̀rọ ayélujára tàmọ sí internet ẹ̀kọ́ wo ló fẹ́ fún un tó fi lè dáàbò bò kúrò níbi aburú tó wà níbi internet yìí torí pé ọmọ yìí ti ní àǹfààní láti bá gbogbo ayé sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú. No ICT pé the world is now a global village gbogbo ayé dàbí abúlé ṣe mọ̀ pé ní tó jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ ni pé lábúlé <clears throat> láyé jọ̀hún tí wọ́n bá fẹ́ baálẹ̀ tó bá fẹ́ bá àwọn ará abúlé sọ̀rọ̀ tó bá ti dàárọ̀ kùtùkùtù tàbí nírọ̀lẹ́ láṣàálẹ̀ aláago yóò kàn lu aago ni kàún kàún kàún kàún kàún yóò á sọ. So, wọ́n ní wọ́n sọ tí wọ́n fẹ́ ṣe bóyá wọ́n fẹ́ ṣán ọ̀nà oko ni o bóyá wọ́n fẹ́ ṣe nǹkan kan ni o gbogbo abúlé ni ó sì gbọ́ lẹ́ẹ̀kan náà òwìrè àbí òwìrè òwìrè gbogbo abúlé ni ó gbọ́ lẹ́ẹ̀kan náà wọ́n á ní bẹ́ẹ̀ láyé ti fẹ́ rí ní ìsìn torí pé bí olóyè mi ṣe ń sọ̀rọ̀ nu yàrá ní ìsìn nílé lọ́dọ̀ ara mi báyìí àwọn èèyàn tó wà lamẹ́ríkà wọ́n máa gbọ́ ẹni tó wà ní UK yóò gbọ́ ẹni tó wà ní Russia yóò máa gbọ́ ẹni tó wà káàkiri ayé lé ojú kan náà ni wọ́n fi fi ayé wé abúlé john ìyẹn àyàbá nígbà tí sàlàyé ni pé kí ọmọ kékeré kó wá ní àǹfààní láti máa gbọ́ ohun táyé ń wí lẹ́ẹ̀kan náà kí láyé sì ń wí oríṣiríṣi láyé ń wí kí láyé ń sọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni táwọn èèyàn máa sọ nílé ayé ìjọmọ̀ yìí ti wá ní ẹ̀kọ́ láti lè ṣẹ̀ṣà èyí tó wúlò nínú táwọn èèyàn ń sọ lẹ́ẹ̀kan rẹ̀ láì sí èméjì dájú ṣáká kò tí ì lẹ́kọ̀ọ́ rẹ̀ àwa gan tá a jágbá ogun gidi là ń bẹ̀mí ara wa jà láti lè bọ́ nínú àjàgà àwọn nǹkan tí kò bófin ọlọ́run mu tó wà lórí fóònù tá a rí ní íńtánẹ́ẹ̀tì èyí tá à ń fojú rí èyí tá à ń fi tiwa gbọ́ abẹ́lẹ̀ ń ká tó sọ pé ọmọ èké subhanallah irú èèyàn ní ìsìn tọmọ ń fẹ́ la fi lè lọ kì í ṣe tó ní bùkátà sí ọlá fún kì í ṣe tó ní bùkátà sí màá mú àpẹẹrẹ kejì wá obìnrin nínú ilé ń gbà míì lè nífẹ̀ẹ́ sí pé òun fẹ́ máa wo ẹni tó ń lọ láyé oya flat screen òun fẹ́ ní satellite uh, tv jẹ́ pé ẹ̀yin ẹ channels àwọn ojú òpó àwọn ìkànnì tó wà lórí ẹyọ kan ìmí ìwọ hundred ìmí two hundred three hundred lẹ́ẹ̀kan náà ìyá àwọn wa ni òun fẹ́ máa wò ṣé àwọn káwọn ọmọ òun àwọn náà ó jókòó tì níbo lọmọ ti lè rí kùránì ha níbo lọmọ ó ti ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tí wọ́n fìdí rẹ̀ ni níbi ní ẹlòmíní ah tàbá wọ àwọn challenge yẹn educative challenge wà bẹ́ẹ̀ ibi tí wọ́n ti ń kọ́yàn maths wà bẹ́ẹ̀ tí wọ́n ti ń kọ́yàn chemistry wà bẹ́ẹ̀ lóòótọ́ ni tí ọmọ yẹn nìkan ni ó wù so ọmọ yẹn wọ́n tilẹ̀ ń fún ìyá yẹn ẹ̀ fún ní nìjẹ́ ibẹ̀ àbàyà sọ̀rọ̀ rárá nítorí ọ̀la àwọn ọmọ rẹ̀ nǹkan tó ní sí lásìkò ni pé mójútó àwọn ọmọ yìí torí pé èèyàn gangan níṣẹ́ ìpìlẹ̀ rẹ̀ mójútó àwọn ọmọ ìkókò wọn lẹ́kọ̀ọ́ bàbá ní bùkátà pé fẹ́ ṣe máa ṣe àwọn áàpù tó jẹ́ pé máàsì nìkan ni ó kọ́ wa tàbí ìwé nìkan ni ó kọ́ wa lórí àwọn sẹ́ẹ̀tì tí ò ní ní àṣẹ́sì tàbí àwọn ah, àwọn sẹ́ẹ̀tì náà àwọn irinṣẹ́ àwọn ẹ̀rọ tó yẹ pé òun ló fi sí ọlọ́mọ yẹn nìkan ló lè rí gbọ́ ló lè rí kà ó pọ̀ kò lẹ́ pé woman tutọ̀ gan ló fẹ́ dáa jù wà lọ́tàlá àlà nítorí náà tá à ń ṣàlàyé níbi ni pé kéèyàn máa lọ sí gbọ́ o wípé nígbà tá a ní àná bíi ní ìta àná nínú owó fún àwọn aráalé wa ló lóore ju òun ló sì pọ̀ lẹ́sàn ju èyí tá a ná fáwọn aráàta pé ló pọ̀ jù lẹ́sàn ló tóbi jù lẹ́sàn ká má ṣìgbọ́ ká má sọ pé àní ṣe fẹ́ lómi yàtọ̀ sẹ́bí wa o kó máa di pé a tún sọ ẹbí wa di nǹkan tá a kábàámọ̀ lé lórí láyé nìyí àti ní ọ̀la àlìkíyàmọ́ ọlọ́run kò là nítorí náà ó ṣe pàtàkì ká má pa àwọn aráalé wa tì nípa jíjẹ nípa mímu anabi sallallahu alaihi wasallam ni káfà isman an tahbisa amman tamliku kúùtàù ó tó lẹ́ṣẹ̀ fún ọ kó wá kọ̀ sílẹ̀ tàbí kó kára ró kó káwọ́ kò níbi ẹni tó ní tó jẹ́ pé ìwọ ló mọ̀ ní ojúṣe kò fún lóúnjẹ jẹ rẹ̀ lọ́wọ́ àṣàlàyé èèyàn díẹ̀ tó sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin di alágbèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì sọ wá di ẹni tí kò ní tìjú ọlọ́run ó ṣàánúra yóò fún wa lágbòye ìta fẹ́ tẹ̀síwájú ń bẹ nínú àwọn ojúṣe nípa ìnáwó yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwa brothers bá sọ pé brothers pé àwọn tó pass through NSS nígbà tí wọ́n wà ní yunifásitì láyé ìgbà kan àti dìse náà tí a gbọ́ wá sí nìka ṣùgbọ́n tọ́lọ́run tí ìjẹ́ ká níkapá owó púpọ̀ gbà náà láṣàdéhùn máhàrù fáwọn sísítà tá a fẹ́ ẹlòmíì gbà tó fẹ́ fẹ́ yàwó ń tíyàwó rẹ̀ béèrè fún máa kò ní kápá lórí ẹ̀ yóò ní òkè àwọn afáà sọ pé a lè wọ́n lè ṣe nìka yẹn pẹ̀lú àgbọ́yé pé ń ṣàlà àmọ́ fún tó bá yá tó bá yá òun látọ̀dún tó ti fẹ́ síta yóò mọ̀ fún ní tó sì béèrè ó ní jù bẹ́ẹ̀ lọ tó bá dìjọ́ gbèǹde wọn béèrè lọ́wọ́ rẹ̀ nípa ojúṣe márùn tó fún mo rò pé ó ti yé wa torí pé ká maharu ká fóbìnrin ní maharu aya kùránì ló gbèyàn jáde gédégbé nínú bolọ́lọ́run ti sọ ó wà ní Suratul Nisa síbẹ̀ lẹ́ẹ̀kẹrin tó bá ti bẹ̀rẹ̀ látàrí alákọ̀ọ́kọ́ ya ayo anas ìtakù rọ̀bákùmọ́lẹ̀dí ìkọlákọ́kọ́ mi nafsin wáhídà tó bá ti ń kà lọ láì ní jìnnà tó ni pé ọlọ́run máa sọ̀rọ̀ ọlọ́run máa sọ̀rọ̀ nínú máa ayà ẹlẹ́ẹ̀kẹta. Ah, one two three four ayà ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́run ni wà á tún nìsa àsọdùkọ́ọ̀tì hìnnà níhìlá ẹ fún àwọn obìnrin ní owó òfẹ́ wọn ẹ fún wọn níhìlá dáwà fáàtú sí pọ̀ ṣùgbọ́n nínú rẹ̀ ni pé ẹ fún wọn ní tọkàntọkàn ẹ fún wọn láti inú ọkàn yín wá hmm? nítọ̀ràn ayan ni ó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fa im ti bìnà lákùnmọ́ à ń ṣe im mìíní ṣùgbọ́n tí wọ́n bá fínú fíndọ̀ yọ̀ọ̀dà kankan fún yín inú márùn-ún fúnra wọn fakuluhu minu an eh, minu nafsan fúnra fakuluhu nígbà náà ẹ jẹ àní han pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní rọrùn mari hmm? an ní ti ìdùnnú ní rọrùn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ti ìdùnnú hmm? àní àmàríà ẹ̀rí áyà nù àwọn obìnrin tí wá níye táwọn fẹ́ gbà ní látijọ́ yìí torí ìlọ gbogbo àwọn tá a ti fa àwọn ajé àwọn ìyàwó wa ní márùn wọn lè já lọ fún wọn ó ti rí owó tó jù bẹ́ẹ̀ lọ kí ẹlòmíì sì béèrè kódà ń tẹ́lòmíì béèrè fẹ́ lè mọ̀ sí mọ́nì sí pé ó ní kó fún un ní koran késẹ́tì <laughs> eh, eh, a complete koran késẹ́tì àti rí kẹsẹ̀tì gan ní ìsìn ogun ní cd lólórí tí ò ní wá kẹsẹ̀tì ọ̀hún lọ báyìí ọlọ́run <clears throat> ṣàánú wa mo kàn ń ṣàlàyé ní pé ntẹ́lómi ìbéèrè ńgbà náà gan lè fẹ́ ṣòro rí lásìkò yìí ẹ jẹ́ ká fún wọn ní máa <clears throat> ọlọ́run ṣàánú wa <clears throat> nínú rẹ̀ ojúṣe wa ó ní ká máa ṣe dáadáa sí àwọn obìnrin ká máa ṣe dáadáa sáwọn ọmọ ọlọ́run ó tó o bá ṣe dáadáa sí wọn yóò béèrè tí ó jẹ́ pé orúkọ rẹ lójú nínú ilé tí wọ́n bá ti dé kálukú ti sá bí ìgbà tí olóńgìní ìyẹn ni mùsù ológbò tí wọ́n ló tàjòdè tẹkùtẹ ilé ò paramọ́ wọ́n ń gbóhùn rẹ̀ báyìí káàdùn para báyìí géètì dùn hmm. àwọn ọmọ ti sá lọ èkú tí ó kàn kó nù hò ní bàbá dé àbìjáde hmm, nù ẹgbẹgídé nù ojúkódé nù ẹrí nǹkan ojú ẹ ó le kókó ni kò dẹ̀rí gbogbo àwọn ọmọ ti sá lọ ìyàwó gan yóò àti yóò ṣàwá náà ni pé ẹrú ni pé sáwọn àlẹ́ mẹ́ta ìjayà ní ti ń sọ gbogbo ẹ̀ ànábì ni àá khiyarukum khiyarukum lè nìsá ìhìn inú ẹ̀ bàbá mi ò ní lè àhàlìhì àwọn tó dáa jù nù yẹn òun làwọn tó dáa sáwọn ìyàwó obìnrin wọn ìyàwó wọn àwọn tó dáa sí ẹbí wọn àdìsẹ́ náà Imam Tirmidhi sunan tirmidhi inú ẹgbà wa mi anabi sallallahu alaihi wasallam sunan tirmidhi náà anabi ní akmalul mu'minina imana ahsanuhum khuluqa wa khiyarukum khiyaruhum li nisa'ihim àwọn tó pé jùlọ nínú àwọn onígbàgbọ́ òdodo nígbàgbọ́ òun làwọn tí wọ́n àwọn dáa jùlọ àwọn tó sì dáa jùlọ nínú yìí làwọn tó dáa sáwọn ìyàwó wọn ọlọ́run fún wa lágbọ̀ọ́yé ní ojúṣe wa tọ́lọ́run bí wa òun náà ní ká mọ̀ nípa àwọn ìṣesí obìnrin páwọn obìnrin áá ah, ìgò ni wọ́n o ìlànà bìbí ní rifcom bílíkọ̀ wà rí rẹ̀ rifcom bíi ruwaida bílíkọ̀ wà rí rẹ̀ a yóò máa ṣe ma a yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kọ̀wárí rẹ̀ pẹ̀lú àwọn ìgò hmm. wọ́n níjọ́ kan wa muhammad sallallahu alayhi wa sallam náà ló gbà wá ó àwọn ìyàwó ń bẹ àwọn ara abisinia yẹn ará ethiopia kan ní wá ń gun ràkúnmí wọ́n gborúkọ ní anjasha ràkúnmí táwọn obìnrin wà lẹ́yìn rẹ̀ nínú ilé sọ tí ní lítà ibẹ̀ ni wọ́n wà yóò wá máa kọ àwọn ewì kan àwọn ewì yẹn mọ̀ pé táwọn rakumi bá ti gbọ́ ohun wọn wá rí bẹ́ẹ̀ bí wọ́n ti fúlàní ti ń dẹran rí àwọn náà láwọn èdè tí wọ́n máa ń sọ ńgbà míì táwọn màálù máa gbọ́ fẹ́ńtọ́lọ̀ bá ti kádàrà kó gbébi táwọn fúlàní ti dá màálù ṣùgbọ́n tí ò bá kádàrà ò lè gbéyà ò ti rí rí inú fíìmù wallahu alam kódà tí dá amẹ́ríkà àwọn cowboy àwọn náà láwọn èdè tí wọ́n máa sọ sẹ́ra wọn tí wọ́n bá fi sọ báyìí rí pé gbogbo wọn kàn máa sáré gírígírí náà wọ́n tó ti sọ àwọn èdè yẹn wọ́n dùn ó tẹ̀lé jẹ́fẹ́ ni wọ́n sọ wọ́n á ti kà méjì bọ́nu fún àwọn cowboy àwọn ẹranko ti gbọ́ eré nù ló ń ṣàlọ́ wọ́n tó bá ṣe bẹ́ẹ̀ làkúnmí yóò wà mọ́ sáré ànábì wa sọ pé wáyé hàk ya anjẹsà ó mà ṣe fún rẹ̀ anjẹ́ṣà rùwẹ́dàk pẹ̀lẹ́pẹ̀lẹ́ rùwẹ́dàkà sáwọ́kọ́k pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ràkúnmí tó ń gùn ún hmm? rùwẹ́dàkà sáwọ́kọ́k abilẹ̀ kọ̀wárì bó ṣe ń gùn tó ń kú ràkúnmí pẹ̀lú àwọn àlùkọ̀wárì àwọn ìgò <laughs> obìnrin lànà bíi pè ní gòmbẹ̀ ṣe é pé ìgò tá a bá sọ lẹ́ Yorùbá versus that is glass versus glass vessels tó bá jábọ́ kí ni ìṣẹ̀lẹ̀ yóò fọ́ kí là máa ń ṣe pẹ̀lú ògùn níta máa ń ṣe pẹ̀lú ẹ̀ ni pé a máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ a máa dọ́gbọ́n kó má jábọ́ wọn ní bọ́rọ̀ obìnrin ti rí nu ọ̀pọ̀lọpọ̀ wa láti fọ́gò dànù ìgbọ̀nyẹ́ wa padà gé wa lọ́wọ́ tàbí gún wa lẹ́sẹ̀ ìgbà tó gé wa lọ́wọ́ tàbí gún wa lẹ́sẹ̀ láwa máa ké ẹ̀rí ìgò ti gé mi lọ́wọ́ gé wọn lẹ́sẹ̀ ìgbà tí wọn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ògò ṣùgbọ́n ìtì máa dùnyàn láwùjọ wa lónìí ò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò wá máa bú ìgò yẹn pé o gé lọ́wọ́ ò dáa ò rẹ́jẹ̀ lára ẹyin tó gún olùkọ́rọ̀ mi yẹ á wàá bẹ̀rẹ̀ sí bú àwọn obìnrin yẹn á máa dá wọn lẹ́bi èyí tí mò ń sọ yìí kì ṣe pé I'm a, being an advocate for women or being a feminist ṣùgbọ́n à ń ṣàlàyé nǹkan tẹ̀sìn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n ṣe tí ò dá sí wa àwa ti ṣe ìlọ́po tí ò dá sí wọn lọ́nà ọgọ́rùn-ún àwọn wá ṣe yọ̀kan padà ẹyọ̀kan yẹn sì ní kì í ṣe pé wọ́n fẹ́ gbẹ̀san àwọn náà èèyàn ni wọ́n wọ́n wá hù padà tí ẹyọ̀kan tí wọ́n ṣe ńlá pariwo gbogbo ayé wa máa dá àwọn obìnrin ẹlẹ́bi tó bá díjọ́ gbèdé àlùkí àmọ́ ó jẹ̀jọ́ rẹ̀ á ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ẹlòmíì ti búyàwó ẹ̀ bó ṣe jí láàárọ̀ gbogbo ohun tó gbé ní òní ó máa gbé gbogbo ohun tó sọ ní ni ó máa sọ gbogbo ohun tó ṣe ní ni ó máa ṣe lẹ́yìn tóbìnrin ti ṣe wàhálà dáná oúnjẹ látago mẹ́rin ló ń ti jí wọ́n yan tajud tàbí òtí ẹ̀yàn tajud ó ń sùn ni àbí òtí ẹ̀gbẹ́ fóònù lọ́wọ́ ló ń tẹ̀ òun sàn dáná palàpù lẹ́nu kílẹ̀ Yorùbá Áfíríkà nígbà tí ó ṣe wá gbóúnjẹ níwájú ẹ̀ kàn pòṣe ni oúnjẹ náà dà kí ló ń ṣe látàárọ̀ tó ti ṣe tán kí nígbà tó gbé dé kò ṣe é lò pa kí ló ń ah. ó kàn lè ṣe nǹkan kan kékeré transfer of aggression ni obìnrin yóò wá bínú ní ó bá tú fóònù mọ́lẹ̀ ẹ màmá rẹ̀ ló lọ pé òun àbẹ́gbọ́n rẹ̀ ewu nǹkan tó ń ṣe láàárọ̀ kí ni ìwọ ṣe fún un àtìgbà tó ti ń kán tó ti ń fi igi tó fi ń rin orí ọká ó lọ ó bọ̀ ó tẹ̀ lórí mọ́lẹ̀ ó lọ ó bọ̀ ó kàn ní kóńdó lórí ó ń rúnra ó lọ ó bọ̀ ó gbáǹgi ó dá mi sí là kò dá ọ lóhùn títí tí o ṣàwárù rẹ̀ tó fi tẹ̀ mọ́lẹ̀ tó bá tẹ̀rù ọ̀ká ṣe kò ní sàn ni ìran ejò kan ni òun máa ní sùúrù i think it's not chona hmm, kì í jà yóò kàn máa títí títí téèyàn ò fi para ò bá mọ lági mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ̀bọ̀ èmi náà ti rí ọkárì mo pa ìṣípàánù níbi kan ló tóbi síbẹ̀ ló wá ó ká síbẹ̀ wọ́n ń lù ń bí kò tẹ̀ jà bẹ́ẹ̀ sì ni oronú ọ̀ká lágbára tó bá fi ẹran báyìí ẹran yẹn ò lè ṣe kíni tó bá sọ kò ní rú la kò bá yàn jà ìrú ni wọ́n ní kò ní jẹ́ kéjì tí ẹ bá tẹ̀rù ẹ̀ ní wàhálà obìnrin wà náà lé o ti tẹ̀ gbogbo ẹ̀ nígbà tó débi ìró wa sa ọ̀jẹ̀ ló wá pé gbogbo ayé lé lórí ṣẹ́sìn wọn pa àwọn obìnrin bọ́lọ́wọ́n bá ṣe ṣẹ̀dá wọn àyà yẹn wà nù kúrà pé wọn ò mẹjọ rò hmm? wọn ò mẹjọ rò rárá rárá rárá wọn bá ń rojọ́ wọn lè máa sunkún àwọn Yorùbá tún ní asunkún rojọ́ lé ní tú subhanallah bẹ́ẹ̀ sì ni ó ń dùn ló fi ń sunkún ọ̀rọ̀ yẹn dùn gan ìwọ ló ẹnu ọrẹ ó dùn ìwọ náà ni wọ́n ó dà láre yóò àmọ́ dùn obìnrin yóò sunkún sọ jù bá ń lọ ti ayé àyẹn ní mọ̀ wá nínú ọ̀rọ̀ tí mo ń bá lọ ah, ẹ̀rí hmm, sọ pé ẹni tá a tọ́ nínú ọ̀ṣọ́ inshallah ọlọ́run ó fún mi rántí tí ìbá sì rántí tọ̀ fún wa mọ̀ na tí mo ń ṣàlàyé lọ ni pé ká mọ àdámọ̀ àwọn obìnrin pé ẹni tá a máa ṣọ́ra fún ni wọ́n tá rọra máa gbé gègé kó máa dìpọ̀ fọ́ tó wá fọ́ kọ́nà ó sàánà lẹ́yìn ọmọ mẹ́ta lẹ́yìn ọmọ mẹ́rin lẹ́yìn ọmọ márùn-ún bò ló ń lọ níbo ni ò ní lọ ẹ fẹ́ pa ni tó bá lọ develop hypertension tó bá lọ ní nǹkan mi ọkùnrin lẹ́ẹ̀bà sọ̀rọ̀ kí ló dé tíyàwó rẹ̀ fi sọ pé òun lọ ọlọ́run kò sànù wa kò lọ́ọ̀tọ́ ara àwọn ọ̀lẹ́ eléyìí ṣe pàtàkì ẹ̀rí ẹni tọ́lọ́run ní kó jẹ́ àfa gbogbo wa olànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run rán sí wa àdéhùn inú Bukhari wa Muslim náà anábì ní inni ń sọ fún Aisha ní radiyallahu ta'ala anha inni la'alamu idha kunti anni mú mọ̀gbà tó bá ń yọnu sí mi tínú rẹ̀ bá ń dùn sí wàídà kúndì àlàyé gọ́bẹ̀bì tó bá sì ń bínú sí mi gọ́bẹ̀bì tó bínú tó inú rẹ̀ òdùn sí mi mo máa ànábì ń tẹ̀síwájú àmọ́ ìdà kúndì àní rọ́ọ̀dìyà nígbà tí o bá ń yọnu sí mi tínú rẹ̀ ń dùn sí mi fa inna kitakulina láwa rọ́bì muhammad n tó sọ gbà ni pé ah olúwa ta ni o. <clears throat> mo fi olúwa muhammad mo fi búra rọ́bì muhammad ló sọ <laughs> wà ìdàkúndì aláya gbọdọ̀ bíi kó lè tí ṣùgbọ́n tó bá pé òun bínú ní tó sọ ni pé láwà rọ́bì ibrahim méjèèjì ló sì wọlé inú ṣẹ̀rí àtúrí ibrahim náà aláàlúwa rẹ̀ kò wá ní sọ pé láwà rọ́bì ibrahim ẹ̀rí bá nàbí ṣe ṣàkíyèsí tó sọ ni pé ah, mo fi olúwa ibrahim búra òun sọ pé mo forí olúwa muhammad búra yàwá Aisha radiyallahu ta'ala adáhùn pé bẹ́ẹ̀ ni èrò òjíṣẹ́ ọlọ́run èmi kì í gbéjù sílẹ̀ nígbà tí n bá ń bínú àìforúkọ ẹ̀ náà Bukhari gbàdé fi hàn ẹ wo bánà bí ṣe wo ìyàwó ẹ̀ tó mọ̀ ṣe sí ẹ̀ ó ti mọ̀ pé tó bá ní láwa Rabbi Ibrahim ó ń bínú nìyẹn yóò mọ tí ó ṣe lásìkò yẹn kó mọ̀ di transfer of aggression ìyàwó ẹlòmíín nù lé tó bá ti bínú ó jẹ́ Kùránì ó máa kà subhanallah olè jáyà kúrò ní wọn kà yóò kàn bẹ̀rẹ̀ ni láìmínà ṣe ń tọ́ ní ọ̀rọ̀ jìn bisimilayi rahman rahim wàlí inú ti ẹwà amadu kúrò ìyàwó mi ń ka Quran ó sọ díẹ̀ ó yẹ kó mọ̀ pé Quran ti ń ka ìwọ ń bínú lọ́wọ́ nù ìdí tó ń fi ń ka Quran pé bóyá tó ń bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run ìbínú òun lè lọ́ọ̀lẹ̀ ẹlòmíì ìgbà tó bá ń bínú nú ó lè pásìkò yẹn iṣẹ́ tí ò ṣe látògùn ọdún lé ó lè lọ kó àwọn aṣọ kó máa fọ́ ẹni tó ní kíní ń lé tẹ́lẹ̀ tó jẹ́ pé ẹ ní washing machine tẹ́ fi ń fọṣọ kò ní lo washing machine yóò wá mọ́wọ́ gbogbo pátá yóò kó yóò mọ̀ wá fọ̀ ó lè jẹ́ inú ń bí ni ó yẹ kó ti study kó ti ṣàkíyèsí obìnrin rẹ kí ló ń ṣe tínú bá ń bí ẹlòmíì ò lè jásìkò yẹn ní òkòkú kà síta àwọn kankan ni ó máa nù ó hmm? lè máa gbálẹ̀ tó bá jẹ́ ó lè mú vacuum pump tó bá jẹ́ pé ibi tí wọ́n ti ń lo rọ́ọ̀gì kìíní ni a máa fi kiri àwọn nǹkan míì ni ó máa ṣe omi joku sì jókòó yóò máa wò sùn oríṣiríṣi ẹlòmídẹ́ lè máa wá kọrin yóò máa kọrin ó lè jẹ́ orin jà àwọn orin tó ti há sórí kékeré kó kẹ́sìn tó yẹ ó sì lè jẹ́ orin ẹ̀sìn ni àwọn nǹkan wọ̀nyí ṣe pàtàkì fún ẹ wo bá ṣe wò tọ́dí ìyàwó ẹ ọlọ́run ó wa nínú àwọn ojúṣe ni ká máa hmm. ní àwọn ojúṣe wa ni. nínú ètí wọn fẹ́ fi kásẹ̀ yẹn lẹ̀ nípa ká mọ ìṣesí àwọn obìnrin oní ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu alaihi wa alihi wa salam tó sọ nípa àwọn obìnrin inna limar'ata khuliqat min dila hmm. àwọn obìnrin adá látara ẹ̀fọn ta ẹ̀fọn ha ribs lan tastaqima ala tariqatin subhanallah àwọn obìnrin yẹn kò lè ò lè tọ́ sójú ọ̀nà tiẹ̀ ẹgbẹ́ ojú ẹ̀ pé nǹkan tó wọ̀ ò ní hà tààrin rips ó wọ́n ó ẹgbà wa mi ànábì sallallahu alaihi wasallam ti ẹ̀jẹ̀ ká mọ̀ wípé wà iná Taba a bá wo ẹ̀fọn ta ẹ̀fọn ha ẹ̀ràn dèrè tá a bá wo ẹ̀ rí i pé ibi òkè rẹ̀ yẹn ibẹ̀ ló tẹ̀ jù ló wọ́ nínú èdè ìṣe tí mo sọ pé tánà ti sọ pé iná awájà yẹn ó ní fa ìdàdà apta tó kí mọ́hú kásárta o ìdàdà apta tó kí mọ́hú kásárta tó o bá lò fẹ́ nà ó kàn ẹ̀ náà lọ wẹ̀ràn ẹ̀ tí ọ̀rọ̀ Yorùbá yìí ó lé lọ sí alápàtà títí náà ti ń pẹran ẹ̀yin tẹ́ wàá lò èbó náà ẹ̀lẹ́gbẹ́ mọ́tò kẹ́ lọ ọbẹ̀ báwa tá a sì ń bẹ̀ wúrà wa lọ́rùn ẹran wọn pẹran káàkiri ń bí kò sófin kankan tó mú wa pé ẹ mọ́ pẹran lẹ́ǹkulè yìí ṣùgbọ́n tí mo kàn fẹ́ fààyàn bẹ̀ ni pé lọ wò ó kí wọn náà wá béèrè pé ẹjọ́ igun ha ẹran ni mò ń béèrè ó rí bó ṣe wọ́ òrùké rẹ̀ wá gbìyànjú kó o ná ó rí pé ó kàn ní. wà á ń tarakta ò lamyazal awaj bó o sì fílẹ̀ tó lóòní iná kò ní gbó kò ní yẹ̀ ní nǹkan tí ó tẹ̀ kọ̀kọ̀ síbẹ̀ fastawsọ bí nisa ìkhaira ìdí nìyí òun sàsọ tẹ́lẹ̀ fún ẹgbọ́ òun ń ṣe nà sí àfúnyí o ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin ẹ tọ́jú wọn mo rò pé ti yé. ìlà ìdí mo wá ń kà lọ lẹ́ẹ̀kan nínú kí n tó fò síbi yàrá ààyè tí Imam Muslim gbà wá wípé fa'in ah, lam tastaqima lak ala tariqa pé ò lè lè tọ́ sójú ọ̀nà tó ń wá pé wàá tọ́ síbẹ̀ kan rárá fa'in istamta'ta biha ànábì ní istamta'ta biha wa biha iwaj tó bá fẹ́ gbádùn obìnrin yẹn Istafala ìnìstàmtàtà bí a tó bá fẹ́ gbádùn obìnrin yẹn ìstamtàtà bí a wà bí a ìwàjì ó gbádùn rẹ̀ tó ń ti wíwọ́ títẹ̀ tó tẹ̀ yẹn yẹn pé tó bá ń gbádùn obìnrin ó gbádùn ẹ̀ pẹ̀lú wíwọ́ àti títẹ̀ yẹn yẹn ni pé kò sí bóbìnrin ṣe lè ṣe dáadáa tó àbí bóbìnrin ṣe dáa tó wíwọ́ òun ó máa wà ń bẹ̀ náà ó gbọ́dọ̀ gbọ́ yé tó bá ń kó fẹ́ gbádùn obìnrin o àwọn ibi tó kù sí òun náà kù díẹ̀ kù díẹ̀ náà ó di mẹ́rù rẹ̀ tó o bá di mẹ́rù rẹ̀ ìdá wa inda apta tó kí ìmọ̀ ha kàsàrtà tó bá lọ sáfẹ́ ẹ̀nà àwọn kùdẹ̀kùdẹ̀ yẹn gbogbo ẹ̀ gbọ́dọ̀ kú ò náà ní owó kan o ànábi tí ò bá yẹ ọtọ́ rẹ̀ ògbẹ́ náà tí wọ́n pè ní kìnnáyà kò gbogbo àkíkọ̀ ní ti kẹ́ńtà máa sọ̀rọ̀ sánpọ́nná ló gbọ́ yé tí wọ́n bá sọ̀rọ̀ lọ́nà ẹ̀rọ kò yé ok ànábì ni ó dà wà sòrò hà kíkan ta ló kàn tọ̀lákùá òun náà ló kọ́ ọ̀lẹ̀ nínú ìjẹ́kẹ́ lómi ò níyàwó kan kọjá ọdún mẹ́ta lómi ní ìsìn ó ti di bàbá ń dá gbé báyìí àwọn yẹn là ń pè ní ẹ̀kọ́ àwọn Yorùbá ní kì jọ roro Hmm, orí yorùbá kan ni tó bá ti dòkúrò rò lè níyàwó yóò <laughs> lè níyàwó pé alákọ̀wé ni ìyàwó tó kọ́kọ́ fẹ́ alákọ̀wé lòun náà ibi tí wọ́n ti ń kọ̀wé tiẹ̀ ó náà ń kọ̀wé tiẹ̀ ó ní kò fún ẹ lóúnjẹ ó ní i'm busy with office schedules ó ní are you married to me or to your office schedule? no you have to understand my dear darling you have to understand have to submit this report tomorrow. So your boss is your husband? Ẹ̀rí gan. Mo bá jà yóò bá lé lọ. Yóò láwọn alákọ̀wé wọn ò fẹ́ alákọ̀wé mọ́. Kúrún twenty ò kàwé rárá ló ń fẹ́ fẹ́. Bóyá ó labúlé wọn àbúrò ọmọ kan tí máa kiri ẹ̀ pa. Ní ṣọ́ọ̀bù níbi iṣẹ́ wọn. Ìgbà tí wọ́n bá jáde. Hmm, àbúrò ọmọ kan tí ń kiri ata. Àbúrò ọmọ kan tí ń ta kí lórúkọ kìíní. Ápù tí ń kiri ẹ̀. Ọmọbìnrin kan ní ṣé lọ sukú wọn ní nǹkan ká gsp rẹ àbí ss ló ń jáde ká lu ọmọ ilé òun ó fẹ́ yóò ráàyè ló bá tún fẹ́ mọ nígbà tí ó wọlé láti ọ́fíìsì orí tébù sẹńtà tébù pálọ̀ lọmọ yẹn ti ń han ló ti ń ewédú ló kẹsẹ̀ ló bá ṣọlẹ̀ ha orí tébù bí ló ti fẹ́ ẹ mọ̀ bínú ẹ oúnjẹ yín náà ni mo ní kí n sáré ṣe mo ti ṣe bí ata tán ewédú ni mo ní kí n hàn bí ha orí kó dọ̀tí bí ni ò sọ ẹ mọ̀ bínú kan ó fi gbà <laughs> ẹ̀mọ́ tí ó ṣẹlẹ̀ nígbà tí ó dìjọ́ kejì nínú ìwé kan tó fi sínú ilé ọmọ yẹn bá epo dà sílẹ̀ nígbà tọ́ga ti sọ pé kó tún tébù ìṣe nígbà tó rẹ̀ pé ìyàwó aṣọ àìfún ní fún wa sí epo wá dà sórí tébù pé yọra yàwé kan náà àwọn òwe rẹ̀ nu ó kàn ìyá ó fi nu epo lọ́kọ́ wá dé ta ló yàwó yìí kò mọ ó ń kàwé lọ ní tiẹ̀ ló bá dé ah, àtàlẹ́ ah, ẹ má bínú mo yá mo fi nu epo rí tó wọ́n God of mercy ó tún tá ń pa ó tún lè lọ èwo ló wàá fẹ́ báyìí nìsín àwọn tó ń ṣòwò business women you know àwọn yẹn wọ́n ní máa béèrè owó lọ́yìn tẹ́ wọ́n ní máa gbélé dáadáa wọ́n ní ló bá tún fẹ́ business woman níbi yẹn bá ti lọ látàárọ̀ kò ní dáná oúnjẹ fún tó bá dé lálẹ́ yóò lára àwọn ròǹgó rẹ̀ òun òun wà láàyè tí àtàárọ̀ àwọn kọ́sọ́mọ̀ ọjọ́ òun ò gbádùn kọ́ọ̀lù lòun náà ẹ̀ àwọn tó fẹ́ gbowó ọjà àdúrà ah, wo wàhálà tó lélẹ̀ òtún tàwọn padànù yorùbá ní níyàwó mọ́ yóò lọ́ọ́ obìnrin ti sùn she can he cannot cope with a woman àwọn yẹn là ń pè ní mr okuroro ọlọ́mọ ṣe wá lókùroro ojúṣe wa ni láti mọ nature obìnrin bí tí mo fi kásẹ̀ rẹ̀ ni pé ká mọ̀ ní tí àdámọ́ obìnrin <laughs> tó bá gbádùn rẹ̀ ó mú ó di kùdìẹ̀kùdìẹ̀ yẹn náà mẹ́rù rẹ̀ ni kọ́lọ́hún ó ṣàánú wa kọ́lọ́hún ó ṣàánú wa níparí torí àsìkò ètí mo fẹ́ ti káàsẹ̀ rẹ̀ lé àti lóbi ọgbọ̀n ìṣẹ́jú ó ní ah, inshallah bó bá bí ti ń bọ̀ á tún máa tẹ̀síwájú lórí ẹ̀ ọlọ́run yóò fún jẹ́ kí n mú náà wà òun náà ni pé nígbà tá lóbìnrin ní kí wà máa wò tí ò ní jáde sọ ò ní kí wá lọ́nà àbáyọ torí bí ṣe ń gbọ́ kúròrò ni amẹ́ríkà ló uk ló hmm? Scandinavia country ló wà bóyá ni ẹlòmíín sì wà ní South Africa náà ọmọ Nàìjíríà bẹ̀lẹ̀ ẹlòmíín wà ẹlòmíín wà ní Tunisia oríṣiríṣi bíi làwọn ọmọ Nàìjíríà wà káàkiri Yorùbá tó ń gbọ́rọ̀ mi òun náà wá gbọ́ pé ah òun ò mọ̀ níyàwó lóòótọ́ àwọn kìíní ìmọ̀ ní ìṣẹ̀lẹ̀ kí wọ́n lọ́nà àbáyọ fóun hmm. ọ̀nà àbáyọ ni wípé ọlọ́run ní inú sọ́rọ́tún nìsà náà ni sura ẹlẹ́ẹ̀kẹrin yẹn náà ni aya nineteen sura four aya nineteen kí lọ́lọ́wọ́ bá sọ. So? ọlọ́ni fa ń kàrí tùmú hùnà fa ń kíni kàrí tùmú hùnà jọmọ́ bínú torí pé koran lélẹ̀ kíni tí mo lọ fi sí yẹn o ní sọ pé koran gangan gangan ni mò ń kà o jẹ́ kí n kú mọ́ ọlọ́ni fa ń ọlọ́ni fa ń kàrí tùmú hùnà tí ẹ bá kórìíra wọn àwọn obìnrin yẹn fàásà àǹtakọ̀rọ̀hù ṣe à ó lè jẹ́ pé nǹkan kan ṣe nǹkan kan takọ̀rọ̀hù lè kórìíra wàyẹ́jì àìlàlọ́ òfin ìhìnlọ́n kàtírọ̀ ọlọ́run sì ṣe ọ̀pọ̀lọpọ̀ orí sínú ẹ̀ nítorí wàá mọ̀ wò pé hmm, kùdìẹ̀kùdìẹ̀ tó kù ìbóyè orí tún wà bẹ́ẹ̀ tí máa rí mu. mùrùgbòdì anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníláyò farikunna mínú mínà nkàríhà mínà húlókọ́ rọ́dìyà mínà gbẹ̀yìrà ẹ mú sì jẹ́ kí ọkùnrin onígbàgbọ́ òdodo kan kó kórìíra obìnrin onígbàgbọ́ òdodo mi bá ti fáríkì ń bí i aṣọ pé pátì méje ó kórìíra ẹ̀ ń kárí àmìnira tọkùnrin yẹn bá kórìíra nǹkan kan olùkọ́nù wà rẹ̀ wà rẹ̀ kan ọ̀ọ́dí àmìnira gbèrò kò lè burú kó jẹ́ pé èṣù ní gbogbo ọ̀nà kan ó rí kan náà tí ó fún ọ ní dùnà nítorí náà tí kò díẹ̀ kú díẹ̀ ohun tó bá ti fẹ́ gbé ọ lọ́bi pé fẹ́ ta pa àbò fẹ́ gbà létí kò lè pé àdéhùn ní àlè gbọ́dọ̀ ná obìnrin lójú àgbà kì í ṣẹ́gun nìkan àgbọ̀dọ̀ báyàn lójú inú ṣẹ̀ra ó fẹ́ lu àbò fẹ́ ta pa àbò fẹ́ bínú sí àbò fẹ́ fún bàkáǹdì pẹ̀lú omi ìyàwó ẹ̀ tébù tẹ́níìsì nínú ilé báàtì tébù tẹ́níìsì bọ́ọ̀lù yẹn tébù tẹ́níìsì bọ́ọ̀lù ó lè fi bàkáǹdì gbà ó lè fi front gbà ó ti sọ ju ìyàwó ẹ̀ di table tennis ball pa ah, gbó obìnrin ló dé nígbà tó ọlọ́run sànà tó bá ti wá rí nǹkan tó bí ọnú èyí tó fi sọ̀sọ́kúsọ àbí tó ṣe pé ó ní sùúrù ó wà á lọ wo dáadáa kan tí ń bẹ lára rẹ̀ nínú dáadáa tí ń bẹ lára rẹ̀ wọ́n tó lóòrí dáadáa kan lára obìnrin tó rẹ́ lómi ni ìyàwó tó ń kù sí dáadáa kan ẹnu ọ̀rẹ́ ẹnu rẹ̀ ò dá ìwà rẹ̀ ò dá ṣèbó ń súnmọ́ ìjọ tó súnmọ́ tó gún ṣé ara rẹ̀ ò gbádùn kò dánmọ́ ìyẹn ò nìkan tó ní tó máa wò lápẹ́ tó èyí àdùn tí mo rí lára ẹ̀ náà ó tó mi èyàn náà tó ń tó fi máa ṣe dáadáa sí tó fi ní wo àwọn nǹkan yòókù ọlọ́run fún alágbọ̀yọ̀rọ̀ rẹ̀ allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal gina allahumma hdina wa saddidna rabbana hab lana min azwajina. وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته